كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد إن أصدق الحديث كتاب الله وخير لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك ثم أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته Ada ọpẹ́ fún ọlọ́run ọba àlèkè ọlá ọba ọ̀jọ̀gbọ́n ọba olùmọ̀ tí ìmọ̀ rẹ̀ bù háyà tó sì rọ́kì ká gbogbo nǹkan pátápátá ọba tí ò mọ nǹkan kan ṣẹ́kù alámọ̀tán ni ọlọ́run. òun sì ni ẹni tí yóò fún kálukú nírò in tó gbé ilé ayé ṣe lóòjọ́ alkiyama mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò sẹ́nìkan tíjọ́sìn tọ́ sí àyàfo nìkan. Si níjọsìn tọ́ sí ní tòdodo ó nìkan ni ó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún tòró ni àdẹ́dà gbogbo nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí Allah ẹ̀dá ni wọ́n torí náà wọn ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn mo járe pé ọ̀kan ṣoṣo ni kò pé méjì yìí ìpele mẹ́ta kò sì bímọ ẹnìkan ò bí tá a bá pé ọlọ́run ò bímọ tàìlágbára àti ṣe bẹ́ẹ̀ kọ́ torí a ti rí àbí a ti gbọ́ nínú àwọn onírúurú tí wọ́n pé ó fi hàn yí pé ńgbà táwọn pọ́lọ́hún bímọ táwa ní òbí a jẹ́ pé a dín agbára ọlọ́run kùnà torí pé gbogbo nǹkan ni ọlọ́run ọba lè ṣe èsì ni pé bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan ni ọlọ́run lè ṣe àtá débi pé bọ́lọ̀ nǹkan fẹ́ tó bá fẹ́ bímọ tó bá wù ú ẹnìkan ò lè dá dúró lè annahu ala kulli shay'in qadir alágbára lórí gbogbo nǹkan ṣùgbọ́n nínú ìjẹ́ alágbára rẹ̀ àti ìkápá rẹ̀ náà ni kó sọ pé òun èṣe léyìn tẹ́nìkan ò sì lè jẹ́ ń pa pé ó ṣe nínú agbára ọlọ́run náà ni ọlọ́run lóhun ò bímọ èyí ò túmọ̀ sí pé ọlọ́run ò lágbára ìyún gan ní ń fagbára rẹ̀ hàn pé ó ní eléyìí òun ò ṣe ẹnìkan ò sì lè mú ṣe nítorí pé lílá ìsìfàtò lè kamal àwọn ìròyìn tó pé olówà fún ọlọ́run ọba àwọn ìròyìn kan ń bẹ tó jẹ́ pé tá a bá fi ròyìn ọmọ ènìyàn ìròyìn àbùkù ni ṣùgbọ́n bá a bá fi ròyìn ọlọ́run ìròyìn pípé ni tá a bá sì fi àwọn ìròyìn ìròyìn ọmọ ènìyàn yóò máa jẹ́ pípé fún yàn ṣùgbọ́n àbùkù ni ó jẹ́ fún ọlọ́run wọn làwọn àbáà fi sọ yí pé al asma'ullahi àwọn orúkọ ọlọ́run ọba yìí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú alihusna gẹ́gẹ́ bọ́lọ̀ náà ṣe sọ́nu Quran pé wàláhùlẹ̀ asma olè husna àwọn orúkọ tó rẹwà ní ti ọlọ́run àwọn sífà ọlọ́run sífà tó lọ́ọ́líyà ni àwọn ìròyìn tó ga ni tí èyí sí ìròyìn àbùkù fún àpẹẹrẹ bàbá ròyìn èèyàn láwùjọ pòfẹ́sọ̀ ni ọ̀jọ̀gbọ́n ni wọ́n á ka oríṣiríṣi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí wọ́n ti pé sixty five years àmọ́ wọn ò níyàwó àwọn èèyàn ó fojú àbùkù wò ń bẹ̀ wò. ńlọ́fà tómi jẹ́ pé àwọn tí ń bá ń dupò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà nínú tí wọ́n fi máa ṣe ìpolongo ògbó wọn tí wọ́n sì máa lò pé káwọn èèyàn kí wọ́n lè fọkàn táwọn ó ní pé wọ́n kóra wọn jáde àwọn àtìyàwó wọn àtọmọ wọn wọ́n jáde lórí ògbóhùnmáwòrán láti sọ pé àwọn ní ẹbí tí ó dàrú They want to show the people and convince them that they have a stable family. Therefore, once they are able to manage their family, they will be able to manage the country. Ẹ rí i pé Obama ṣe bẹ́ẹ̀, Clinton ṣe bẹ́ẹ̀, Bush gbogbo wọn ni wọ́n ṣe. Torí pé àbùkù ni ó jẹ́ wọ́n gbé olórí orílẹ̀-èdè yìí kò níyàwó kò lómi ó sì fẹ́ so lórí lórí àwọn tó níyàwó tí ó bímọ bó ni ó ṣe máa àlámọ̀ rí ẹni tó níyàwó àti bímọ bó ni ó ṣe máa dá sí èèyàn la fi ṣàlàyé fún àwọn tí wọ́n máa wo home video fídíò lé tí wọ́n láwọn ń kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣètò ẹbí ń bẹ̀ àwọn tí wọ́n á ti fíìmù gan-an kò grílé ọkọ̀ gbé ọkùnrin náà playboy ni ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wa ń palẹ̀ ọkọ táàbí wa sọ pé fíìmù rẹ̀ la fẹ́ wò táì kẹ́kọ̀ọ́ táàfi tonú ilé wa ṣùgbọ́n àwọn dàdá ń di nìkan ń bẹ tó ṣe pé fíìmù ni a fi máa tolé wọn fíìmù tó jẹ́ báwọn tó ṣe gan-an wọn ò nídìílé aláyọ̀ so látara bẹ́ẹ̀ ń tà ń náà ni pé ṣùgbọ́n fún ọlọ́run pé kò bímọ kìí ṣe ìròyìn àbùkù ìròyìn pípé ni torí nínú ìròrí irú ní máa bírú ẹ̀rí pé ńgbà tí wọ́n yin Jésù gan wọ́n ní kìnìún ẹ̀yà Júdà olórin kan bọ́lá rẹ̀ nígbà tó fẹ́ kí Jésù ní kìnìún ẹ̀yà Júdà àwọn dúpẹ́ o bàbá bó ṣe pè ní bàbá yẹn kò burú ó kúkú ti sọ̀ràn tó ti wá ó fi hàn pé èèyàn ni báwo lọ́lọ́run ó sì jẹ́ ìran èèyàn kan sẹ́wọ̀n pé ìran yòókù yàrí ga òòlù ìjọ́lọ̀ tiwa ọlọ́run àwọn ìran rẹ̀ ń lọ́ọ̀jẹ́ ṣùgbọ́n tó wá ní òjíṣẹ́ lòun jẹ́ òkè ó lè jíṣẹ́ fún wa so fúnra wọn náà wọ́n pè ní ẹ̀yà Júdà bígbà téèyàn ní ẹ̀yà Yorùbá fúnra wọn náà ni torí náà ọlọ́run ò ní bí nǹkan míì ọlọ́run ò lè torí bó ní láyà lè torí ọlọ́run sọ̀dí tó fi bímọ fún wa nù kùránì o wà nù súrọ́tù Mariam ó wà nù súrọ́tù Yasin ṣùgbọ́n torí àsìkò ọlọ́run ní kò tọ́ ọlọ́run kò tọ́ ọlọ́run ọba ayakuna lè rahmani walada kápò wọn lọ ń bímọ kéèké agbára àwọn òsìgbọ́n kò tọ́ sóhun ó dàbí bàbá ó wá jáde ó ní ẹ̀yìn èèyàn mọ̀ mọ̀ sí bẹ́bẹ́ kan gan ni kí ni bẹ́bẹ́ náà kẹ́ àkọ́bí òbí ó bímọ lánàá wọn ni aláàgbá ṣùgbọ́n òun ló bímọ òun fún bàbá yẹn ò pé a ah, orí bàbá yìí ti dàrú òun ṣe bẹ́bẹ́ wọn kí ni bẹ́bẹ́ náà. àkọ́bí òun obi ma sàbáyé mi adúpẹ́ wa ní ṣùgbọ́n òun ló ń lọ ọmọ náà òun ló bí fún kò tọ́ sí tó sọ yẹn kò bá mú kọ́mọ rẹ obìnrin ṣùgbọ́n kápò bí fún kìí ṣẹ̀tọ́ sọlọ ní sóhun ọlọ́run máa ọmọ ẹ̀yin lẹ ní bùkátà sí òun ò máa fún yín ni ó dá ọmọ kò bí téèyàn lè gbà pé ọmọ ọmọ èèyàn lọ́lọ́run ọba fagilé nínú Qur'an ọlọ́ni làmìyálì owó bímọ alihamdulilayi lẹ́ni làmìyá tahid wàlàdà kò mú ẹnikẹ́ni lọ́mọ èèyàn lè adopt tẹ́lẹ̀ lómi ni àwọn ọmọ ọ̀pọ̀lọ́run ò bímọ ṣùgbọ́n ó fi ṣe ọmọ ọlọ́run ọ̀hún làmìyá tahid wàlàdà kò adopt ọmọ kò sì mú ẹnìkan lọ́mọ kò fi ẹnikẹ́ni sí ipò ọmọ. gbogbo ẹ̀ lọ́lọ́run fagilé nu Kùránì àwọn ọ̀nà tá a lè fi ṣe àfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run torí ìròyìn àbùkù ní fọ́lọ́run ṣùgbọ́n ròyìn pípé ní fáwọn èèyàn Yorùbá níbí náà bá kú àfi irúgbojú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ́pò sọ́lọ́run fẹ́ kú ni ọlọ́run ò kú torí náà sọmọ ló fẹ́ jogún ẹ̀ ni ọlọ́run nígbà tí ànábì Zakariya ń tọrọ ọmọ ó ní rọ́bì látàdárni fardan wà á ń ta khairul warithin kìí ṣe pé ẹnìkan ní ó jogún àwa ọmọ ní máa jogún wa ṣùgbọ́n ó ní ọlọ́run ò mọ́ sèmi lèmi nìkan jẹ́ ń bímọ ṣùgbọ́n ìwọ ni khairul warithin ẹn tó lóore jù nú àwọn tí máa jogún ọlọ́run yóò jogún gbogbo ayé so kí ló wá lẹ́fọ́ ọmọ sí sọ́lọ́ wọn ni ọmọ àmọ́ pè ránṣẹ́ àbí àwọn ń bẹ nílẹ̀ rẹpẹtẹ tí wọ́n jẹ́sẹ̀ ránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá dàgbà tó dògbò ọmọ ẹni ni àbí ọmọ èèyàn yóò máa tọ́jú èèyàn ṣé ọlọrun síìkì ni síìkì kódà ńgbà dá sánmà ṣe wà nù kúránì keje àwọn èèyàn wá ní ó sin mi àwọn nàṣàrà ló sin mi ọlọ́run wá là á mọ́lẹ̀ ẹnu kùránì pé wà máa mẹ̀sánà mí lùgò ẹ máa sọ pọ́lọ̀ ń sin mi okò rẹ̀ wọ ọlọ́run o máa mẹ̀sánà mo láìkẹ́ á ah! ẹ wọ́n lọ́run ṣe sọ̀rọ̀ ẹni tó mọ̀rọ̀ sọ ju gbogbo sọ máa mẹ̀sánà kò ṣe é ṣe fọwọ́ kàn wá lùgò àárẹ̀ kò fọwọ́ kàn wọ́n ọlọ́run tó náà kóhun dá sánmà àtilẹ̀ níjọ́ mẹ́fà kò sinmi níjọ́ keje kúlà yaomi fi ṣáàn sọ́rọ́tù wo nìyẹn sọ́rọ́tù rahman kúlà yaomi wà fi ṣáàn gbogbo ọjọ́ lọ́lọ́run ọba ń ṣiṣẹ́ níbi kan ọlọ́run ní àdásánmà àtilẹ̀ fún ààrẹ tọ́lá àwọn mi ò ní ọlọ́run ò máa wà dà irọ́ ni ọlọ́run máa wà dà kìí ṣe ni ọlọ́run máa rí ó dá mọ̀ ṣùgbọ́n kìí sáré ọlọ́run ní tó bá yẹ pa fẹ́ ṣe é ni ó wà ní Kùránì o ọlọ́run ní eré ó pọ̀ lọ́dọ̀ àwọn ń bì táwọn lè ṣe àdásánmà <laughs> àtilẹ̀ fún aré ìbáṣepá fẹ́ ni kìí ṣe sánmà àtilẹ̀ ládàátà láàfin ṣeré ìyẹn ló fọ́ ọ̀rọ̀ ẹ̀yin onífìlọ́sọ́fì tẹ lọ́lọ́run ló dá ayé lóòótọ́ kìí ṣe gbogbo wọn o apá kan nù ròyìn wọn ni o. gúrùpù àwọn aristotle o wọ́n gbà pé ọlọ́run ló dálẹ̀ ló dá ayé ṣùgbọ́n nígbà tó dáyé ó hands up ó káwọ́ kúrò níbi ìṣàkóso ayé wá fi ilẹ̀ pé ti wù so ó kàn bí ìgbà téèyàn kàn ṣe nǹkan bí ààrẹ bí ìgbà tọmọ kọ́lé ẹyẹ ẹlẹ̀ tó kú ń bẹ̀ ní òun ò sa òun ò ṣeré ṣeré ni eré kan ọdún òun tó omi fìṣà torí náà kò rí ọlọ́run ẹni ó bá rẹ̀ ni ó nídìí ọmọ tí ó ràn án lọ́wọ́ ọlọ́run ò ní bùkátà sólùrànlọ́wọ́ ṣùgbọ́n ìròyìn ń fáwọ́ ọmọ ènìyàn ìròyìn àbùkù ni abẹ́rẹ́ rí mẹ́wọ́n ọlọ́run tún sọ àbí tá a bá tún nínú ìròyìn ọlọ́run ní láta àkódò sínú tún wàlà náà òun ọlọ́run yìí tó ń gbé gbèlè pòun ó sùn ṣé ìròyìn ìròyìn rẹ ní fọ́ọ̀mù èèyàn orí iṣẹ́ làgó kú sí ni ti bàbá ń kíyè sí mi ó pọ̀ báwọn akànṣe yìí ó ń torí ọ̀rọ̀ táwọn kan ń sọ pé ṣèbẹ́ ní gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe ni kí ló dé tẹ ní kò bí ma a sọ pé kò le ṣùgbọ́n ní òun ò bí òun ló sọ fún wa ó tún wáá sọ̀dí oní kò tọ́ sóun kóun ò bí ma látara bẹ́ẹ̀ mo jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo ni kò bí ma bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò bí kò bí ma pẹ̀lú ìtumọ̀ pé nǹkan kan ò tún ya kúrò lára ọlọ́run lórí àwọn kan tún gbà wípé nínú àkídà tiwọn wọ́n gbà yìí pé wọ́n ń pè ní àkídà tó wahdatul wujud wahdatul wujud ìkan wà tá a tún pè ní al ìkan wà tá a ń pè ní al gbogbo nǹkan bámbámbá ń jọra wọn ni o táwọn kiri yóò hululu wa tihadi ni nítorí wọ́n pè ní àlè hululu ni pé kí ọlọ́run ó sọ̀kalẹ̀ láti sánmọ̀ lókè àlàárṣì kó wá sọ̀kalẹ̀ sínú ẹ̀dá rẹ̀ tó dá olórin tí obìnrin ṣe tọ́pẹ́ àlàbí àbí kí ni wọ́n pè tó kọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ó lè gbénú rẹ bó bá gbà á láàyè sẹ́ǹpẹ́ àdìsí mọ̀ kan ń ìyẹn ni àdísì àgbélẹ̀rọ tí wọ́n purọ́ rẹ̀ mánàbí ni wọ́n ń pè ní mọ̀ọ́dọ́rọ̀ wọ́n ní alhadis mọ̀ọ́dọ́ tàrífù alhadis alimakdub alárọ̀sù àdísì tá a purọ́ ọ̀rọ̀ tí wọ́n purọ́ rẹ̀ mánàbí òní wọ́n ń pè ní àdísì mọ̀ọ́dọ́ ọ̀kan wà tí wọ́n ní gbogbo ààyè ni ọlọ́run ò lè gbé ṣùgbọ́n ọlọ́run ní ọkàn ọmọ ènìyàn gbogbo bí ni ò gba òun ṣùgbọ́n ọkàn ọmọ ènìyàn ó gba òun ò lè gbé bẹ́ẹ̀ hadith yẹn hadith irọ́ ni hadith mọ̀ọ́dọ́rọ̀ ni so aláàkiri nkiri wà sọ pé ọlọ́run gbénú ọkàn èèyàn irọ́ ọlọ́run gbénú ọkàn wa so alẹ́ hulul ọlọ́run kì í wọnú ara èèyàn irú ẹ̀ sọ pé ẹ̀mí ọlọ́run bà lé ẹ̀mí ọlọ́run kan wá ó bà léèyàn irọ́ ni kò ní ìbàlẹ̀ nǹkan tó wá di ara ń tọ̀hún méjèèjì ni wọ́n kó sára jésù pẹ́mi ọlọ́run ló wọ inú mariam ìyá isa àbí mary ìyá jésù lẹ́dọ̀ tiwọn ó wá di ara yẹn oníwọ́n fi sọ pé wọ́n ní emmanuel wọ́n ní god with us wọ́n ní ìtumọ̀ rẹ̀ nínú èdè tiwọn pé ọlọ́run gangan ní gbé àárín àwọn yìí kò wọlé inú sẹ̀ríà islam. torí pé ọlọ́run yàtọ̀ sí àwa ẹ̀dá sóràtì fatia ló ṣèyún nípìlẹ̀ alhamdulilayi rọ́bùlẹ̀ alami olúwa gbogbo àgbáńlá ayé nínú àyà yìí àwọn àfààní nínú ìtìmọ̀ tí mẹ́bẹ̀ ni pé ọlọ́run ti sòpin yà láàrin ara rẹ̀ àti àgbáńlá ayé pé òun èé sára ẹ̀ olúwa wọn ni wọ́n olùdá wọn olùhún rè wọn olùhún ṣàkóso wọn olùhún pèsè fún wọn olùhún darí àmáràmọ̀rí wọn ṣùgbọ́n òun yìí sára ẹ̀ nù túmọ̀ tí rọ́bùlẹ̀ àìlàmì kó nínú táàrí fàyọ ni pé ọlọ́run yàtọ̀ sí ẹ̀dá. mo rò pé lẹ́yìn ilé ẹ̀ sọ lọ́tọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ alìtìhádù alìhulùl kò wọlé irú rẹ̀ ní ti gbàgbọ́ àwọn kan tá à ń pè ní iskọ́nù International Society for Krishna Consciousness ẹ̀sìn kan ni wọ́n pè ní Hare Krishna àwọn ya kúò nínú ẹ̀sìn tá a mọ̀ sí Hinduism Brahmiya Hinduism ni ẹ̀sìn kan ni nílẹ̀ India tó sì ti pẹ́ ṣùgbọ́n nínú Hinduism náà ni Buddhism ti ya ọkùnrin kan tá à ń pè ní Gautama Buddha òun ló pilẹ̀ ẹ̀sìn tí wọ́n ń pè ní Buddhism Buddhia èrè rẹ̀ sì ń bẹ eré Gautama Buddha ó du ọ́pù sí àlọ níbi tí wọ́n mọ́ sí òní tó dá wàhálà alẹ̀ láàrin Amẹ́ríkà àwọn ìlú kẹfìrí àti Afghanistan nígbà tí àwọn Taliban tí wọ́n gba ìjọba Afghanistan tí wọ́n bẹ̀rẹ̀ ṣẹ̀ríà àkọ́kọ́ tí wọ́n lọ nínú àwọn tí wọ́n padà ṣe ni pé wọ́n fọ́ ère buddha tí ń bẹ nílùú afghanistan mùsùlùmí làwọn ìrun làwọn ń kí èwo wá ní tòṣà tó ju ọ́pù sí àlọ́ ó tóbi pọ̀ o ẹni tí ò bá tó bá rí fọ́tò rẹ̀ nínú àwọn tí ń forí balẹ̀ fún èékánná rẹ̀ ibi èékánná rẹ̀ ní bóńtọ̀ ń ṣe tó ibi èékánná rẹ̀ ó tó ó ga pọ̀ a sì rí inú àwọn àfáà tí wọ́n ń kún àwọn kèfèrí lọ́wọ́ gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ nu kùránì lánàá tó sọ pé kò yẹ kí wọ́n fọ́ èrè òun ẹ̀rí tiẹ̀ ni pé ṣe báwọn sàábé rèrè òun jọ́nà tí wọ́n fọ́ nígbà táwọn sàábé ò ti fọ́ ká fi èrè òun lẹ̀ ṣùgbọ́n èrè òun kọjá téèyàn lè fọ́ fọ́ wọ́n bló ẹ̀ ni àwọn àdó olóró ni wọ́n lọ jù sí bọ́ǹbù ni wọ́n fi sí àwọn kí láà lè pé àwọn tí wọ́n fi máa fọ́ àpáta yẹn àwọn explosives yẹn ni wọ́n lò ni wọ́n fi wó nínú tóbi torí United Nations wá bá wọn jà wọ́n ní ìkan nínú àwọn monument ayé international monument ni wọ́n ń bàjẹ́ yẹn mùsùlùmí sì ni wọ́n wọ sí òòsà ẹ wá ní dandan kí wọ́n fèrè lẹ́nu ìlú wọn ẹ gbọ́. nínú tó kọ́ dá wàhálà alẹ́ láàrin Taliban àtàwọn Amẹ́ríkà àtàwọn Yúróòpù náà ṣùgbọ́n tí mo fẹ́ lò ń bẹ́ẹ̀ ó náà ni pé ẹ̀sìn ni ara Hinduism náà ló ti ya kí Hare Krishna ó tó ya ibi tí mo wá fẹ́ lò ni pé Krishna yẹn olùmọ́gbà pé Ọlọ́run gangan nu ṣùgbọ́n ó wá wáyé láti kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọ̀ tó wá bá wáyé ni ó jẹ́ ti Krishna kó tó tó padà lọ ni wọ́n fi máa sọ pé àrí Krishna ẹ̀rí pé ńgbà kan wọ́n wá Nàìjíríà wọ́n wà ń bàdàn àwọn tí wọ́n máa dóṣù báyẹn bá mọ̀ ńgbà náà ní agbowó shopping complex níwájú géètì UI ibẹ̀ ni wọ́n fi ṣe ibùgbé ńgbà náà wọ́n máa fún èèyàn lóúnjẹ ọ̀fẹ́ ṣé kìí sójú àlàmísì wọ́n ó ṣe oúnjẹ ọ̀fẹ́ fún gbogbo èèyàn ṣùgbọ́n kò ò ní jẹ ẹran torí pé èèwọ̀ ni fún wọn láti jẹ ẹran wọ́n bi olórí wọn ó ní ni pé ẹni bá ń jẹ ẹran láyé tó bá di ayé míì tí ó bá wáyé yóò wáyé níbi ẹkù àbí kìnìún àbí àwọn ẹran tí ń pẹran jẹun ni ó fi wá toró ní ọlọ́run dá wa ká jẹran àwa la lọ dọ́gbọ́n la mọ̀bẹ tá a wá ń gé ẹran ó nítorí tá a bá rí àwọn ẹran tí ń pẹran jẹ ọlọ́run ti fún wọn ní tí wọ́n fi máa jẹran ó ti fún wọn léyìn àti èékánná àwa lò láákàyè wa la fi mọ̀bẹ tá a fi ń pẹran jẹ ìròrí tiẹ̀ nù. No wá téèyàn bá padà wáyé tí ò bá yí ẹran jẹ ẹkùn ni yóò bá wáyé o àbí kìnìún àbí kòkò àbí kéèyàn di olóńgìní òun náà bá ohun torí pé òkú tó bá kú ìwáyé mọ́ ẹ má jẹ́ kí n kúrò níbi tí mo ti ń bọ̀ ó náà ní itihad wàlẹ̀ hulul bẹ́ẹ̀ náà ni wahadatul wujud pé gbogbo nǹkan lọ́lọ́run microphone tí n fi ń sọ̀rọ̀ wọ́n gbà pé ọlọ́run ni wúwà àbí ilẹ̀ tá a tà ń tẹ̀ yìí ọlọ́run ni àga imí tí ń jáde ń di èèyàn wọ́n gbà pé ọlọ́run ni. ó ní ọ̀rọ̀ tí Ibnu Arabi tó sọ wípé wà má rọ́bù pé ta ni olúwa àwọn bí kò ṣe kẹ́líbù al ajá àti ẹlẹ́dẹ̀ wà má rọ́bù ta lolúwa àwọn bí ètò ṣe rọ́ ìgbófílì kẹ̀lé sá ó ní pító àbí rẹ́fẹ̀dì ń bẹ nínú ṣọ́ọ̀ṣì náà ọlọ́run ni ẹlẹ́dẹ̀ tí ń lọ ọlọ́run ni ajá ọlọ́run ni ẹni wọ́n pè ní wahdatul wujud ó ní a ní láti ṣọ́ra tá a bá ń ka tírà tí wọ́n kun orin sí ìyẹn ní poem irú ètò wà nínú tírà orin Amarkazi tí wọ́n máa kọ wípé tí wọ́n máa sọ wípé fàfikún ṣe ìlà hùwà ẹ̀ àtún tàdúlù aláàánàwó wáhìdán pé nínú gbogbo nǹkan àmì bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí ń júwe gbọ́kan ṣoṣo lọ́lọ́run àwọn tákìdá àwọn ò bá mọ́ tí wọ́n bá tú orin fún wa tí wọ́n sọ ni pé gbogbo nǹkan ọlọ́run ni àfi kó lè ṣe làwọn ààrẹ àtún tàdúlù aláàánàwó wáhìdán bẹ́ẹ̀ gbogbo wọn lọ sàgán mo ti gbọ́ bàbá kan tó sọ rí ó ayé lálá sàkóòsà kan bẹ lọ́nà òkìtì pupa orí omi lọ́wọ́ ń pè láyélálá ó ní ọlọ́run gan ó ní láyéláyélálá ò náà nù ayélálá dáadáa ó ní ayélálá ó ní ayélálá ó ní láyéláyélálá ó ní ọlọ́run náà ní ń kí ń bẹ̀. ayọ̀dé kò báyìí ní sọ̀rọ̀ wọn kí ni bàbá yìí ń wí. wahdatul wujudu ní dàlámù pé ká pé gbogbo nǹkan lọ́lọ́run ọlọ́run èsè gbogbo nǹkan o hàtá nígbà tí ń sọ̀rọ̀ nípa khalqul Qur'an táwọn kan pé Qur'an ẹ̀dá rí pé Imam Ahmad nínú tó fi ṣe hujja ńjọ́ náà ni pé aya suratu Yasin pé innama amruhu idha arada shay'a an yaqula lahu kun fayakun. bọ́lá ṣe máa ṣe ni pé tó bá gba nǹkan kan lérò yóò sọ fún nǹkan náà pé jẹ́ bẹ́ẹ̀ fà yakun bó ṣe sọ nǹkan náà wàá jẹ́ bẹ́ẹ̀ gbòrògbòdìyẹ ó wá ní pẹ̀lú àyà yìí ọlọ́run ti ṣe òpinya láàrin ara rẹ̀ àti nǹkan ó sì ṣòpinya láàrin ọ̀rọ̀ rẹ̀ àti nǹkan tó dá ọ̀rọ̀ ló sọ sí ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́ ni nǹkan o ìyẹn ni èsì panumọ́ fáwọn tó sọ pé jésù ọ̀rọ̀ ọlọ́run gangan ti ń rìn ni a le lè ṣòpinya láàrin ọlọ́run àtọ̀rọ̀ rẹ̀ ó fi hàn pé jésù ọlọ́run ni mọ́mọ́ àwọn àdùnní kò yé yín tí nǹkan bá ń bẹ ńlẹ̀ tọ́lọ́run bá fẹ́ dá nǹkan yẹn yóò sọ fún nǹkan náà pé jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ kí nǹkan yẹn máa bẹ ṣùgbọ́n kì í ṣe pé nǹkan yẹn lọ́rọ̀ ibi tí jésù sọ jésù èyí ṣe pé òun gangan lọ́rọ̀ òun ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lọ́lọ́run àṣẹ ọlọ́run ló jẹ́ kó òun wáyé wà á kádà gbogbo wa pátápátá ìlọ́lọ́run fi sọ pé inna mathala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turab thumma qala lahu kun fayakun àpèjúwe Isa lọ́dọ̀ ọlọ́run dàbí ti Adam tá a dá látara rí pẹ̀ tá a sì ní jẹ́bẹ̀ ó jẹ́bẹ̀ níbo la ti dá Isa ikùn Mariam a sọ fún ikùn di ó sì dá gẹ́gẹ́ bá a ṣe sọ fún erùpẹ̀ pé dá ádámà tó dá ádámà nǹkan kan náà ni ṣùgbọ́n kìí sọ̀rọ̀ ńlá ádámà kìí sì sọ̀rọ̀ ní ìsá wáàdì ọlọ́run sànù wa kí la bá dé bẹ́ẹ̀ lámúyà lídí ọlọ́run òbí ma ó tún kó sínú ìtumọ̀ pé nǹkan kan ò ya kúò lára ọlọ́run àwa tá a máa ka àwọn òwe kan ń gbà kan táwọn tọ́kì wọ́n máa sẹ́ndì ẹ̀ bẹ́ẹ̀ fi yorùbá kọ lẹ́tà gan wọ́n fún wọ́n sẹ́ndì ìwé sí endless bliss sàádà tún abàdíyà bọ̀tẹ̀dẹ̀ tọ́kì wọ́n yẹ kọ́ ṣéédé tún ebédíyé ẹ̀rí bẹ̀ báyìí ṣéédé ebédíyé endless bliss series ni the sunni part the convention of a spiritual spy uh, the proof of prophethood ó pọ̀ báyìí tí wọ́n ṣe àwọn ẹ̀rí tẹ bá kà first fascicle second fascicle letter of kíní kan asaraturọ̀ bá ní tù kíní kan tó bá ti mọ àwọn ìwé ìgbà kan ó kọ́ mọ̀ bó kọ lẹ́tà sí tọ́kì wọn ó sẹ́ndì sí yàn wọ́n kọ ìwé kan náà tí wọ́n pè ní ha tẹ̀sílímíyà ha tẹ̀sílímíyà nínú ìwé wọn á ń ṣàlàyé pé téèyàn bá rí sheikh lójú ọ̀nà tọ̀rí kọ̀ pé kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin sheikh yẹn àtọ́lọ́hùn wọ́n wá ní àpèjúwe ṣéwù yẹn sọ́lọ̀ ń dà bíi kọ́ọ̀pù téèyàn mú tó fi bu omi nínú òkun omi tó wà nù kọ́ọ̀pù sókun ni àbókun kọ́ tẹ́ẹ̀ bá mú kọ́ọ̀pù ìdáńtẹ́ yẹn gbòòrò àwọn èèyàn ní omi ni ṣùgbọ́n sókun ni àbókun kọ́ wọ́n ní ṣéwù náà àtọ́lọ́hún bí omi inú kọ́ọ̀pù yẹn ṣe rí sókun náà ni ṣéwù yẹn àtọ́lọ́hún náà rí ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run náà nù. No tó ya ńlá fi tètè mú wá pé ọláwọ̀ òbí ma pẹ̀lú ìtumọ̀ pé nǹkan kan ò ya kúò lára ẹ̀ kò sí tó ya wá tá a lè sọ pé ara ọlọ́run lè lè jí wá wàlámù yúùlàd ẹ̀wọ̀n òbí ọlọ́run pẹ̀lú ìtumọ̀ pé ọlọ́run ò ya wá láti ara nǹkan kan torí pé gangan ló pilẹ̀ gbogbo ohun tí ń jẹ́ ẹ̀dá bàdíù sàmàwátì wàlárdi bìmánà khaliqu samawati wal ardi ala misa ala gairi misali sábìkì tí wọ́n bá ní bàdírù samawati wal ardi ẹni tó pilẹ̀ sánmà àtilẹ̀ pẹ̀lú ìtumọ̀ pé òun ló dá sánmà àtilẹ̀ tí èé ṣe pé rú ẹ̀ ti wà tẹ́lẹ̀ àlàgọ́yìrì mìsáàlì sáàbìkì kò sírú ẹ̀ ìtumọ̀ bàdíhù nu torí gbogbo àwọn sífáàtì kan máa ń jọra wọn bí alikọ́líkù àjọni fápírù samawat wàláàd bàdíhù samawat wàláàd kọ́líkù samawat wàláàd ẹ̀rí nínú sọ́rọ́tùlà àṣírí ọlọ́ọ̀ni wà lọ́ọ̀lẹ̀ dílà ìlà ìlàhù alimẹ́líkùlù kùdùsù sàlámù lìmọ́kùnrin mahaminu aziz jabal mutakabbir subhanallah àmà ìṣègùn wàláàd kọ́líkù alibariu alimusowem ẹ wòrò yìí mẹ́ta ìròyìn ìṣẹ̀dá náà ni kọ́ọ́líkù ó dáa báárí ogbẹ musowiro yàwó rẹ gbogbo ẹ̀ náà ìṣẹ̀dá ni ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn lọ́kọ̀ọ̀kan ó yá ó gbẹ ó dáa èèyàn lè ya nǹkan kó má lè gbẹ àwọn ẹlòmíì máa dìsáìn ni wọn ò lè wọn ò lè gbé síta ẹlòmíì lè gbẹ ṣùgbọ́n kò ní kò lè dìsáìn kó fáìn ṣùgbọ́n sábà design yóò gbẹ ẹlòmíì kó kàn design ni ọlọ́run design ó fashion rẹ̀ ó gbẹ ó tún wá dáa so ọlọ́run ọba ló wá pilẹ̀ gbogbo ẹ̀ kò síwú ẹ̀ tẹ́lẹ̀ so kéé fọlọ́run wá láti ibìkan àbóyá ń ó làwọn àfáà kan fi sọ pé ká mọ̀ pọ̀ lọ́n lólódùmarè torí olódù ọmọ àrè àrè sí lẹ́ni tá a mọ̀ tó ti wá ní wọ́n ní ààrẹ ló ń tọ̀hún làwọn kan fi ní kò nífẹ̀ẹ́ wọlé orúkọ táwọn Yorùbá ń pọ̀ lọ́rùn yìí Olódùmarè Olódùọmarè gbọ́dọ̀ pé nù ìwé àwọn akọ́mọlédè Yorùbá secondary school wọn ò rí ìtumọ̀ kan fún wọn wá títí àwọn kan ò lè sọ pé ìtumọ̀ rẹ̀ ní ibi tó ti wá nì alákólé al ọlọ́run bí mẹ́nìkan ò bí pẹ̀lú àwọn tá a sọ yìí nínú ìtumọ̀ mo jẹ́rìí pé Allahu Ta'ala ló rán ànábì sallallahu alaihi wasallam kó máa jẹ́ òjíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé ọlọ́run ní wà lẹ́dí bá àtà fílẹ̀ omi yìí na rọ̀súlà mínúhùm yàtìlò àléhìm àyàtí wáyù zakíhìm wáyù alìmùhùm lèkìtàbà wà lẹ́hìkìmà wà ń kánú mi kọ́bìlì láfi dọ̀láàlì mubin wà á kọ̀rí na mínúhùm lámà yàlàhàkù bìhì wà húwà làásìzù làhàkìm dáàlìkà fọ́gbọ̀lọ́ ìyòtí ìmẹ̀yẹ̀ṣà wọ́lọ́ òdòlùfọ́ bìlì làdìm ọlọ́run ṣa ànábì lẹ́ṣà nínú ìran lárúbáwá ṣùgbọ́n ó rán sí gbogbo ìran yòókù ọlọ́run ní àjùlọ tọ́lọ́nu òun máa ń sa ẹ̀ṣà ẹni tó wù ú kó ń fi ṣòjíṣẹ́ bó ṣe wù ú nínú ìran tó bá wù ú torí ìrètí àwọn bànú Israel àwọn Yahudi ni pé inú ìran wọn náà lọ́lọ́run ó ti gbójíṣẹ́ ìkànnì wá ọ̀rọ̀ wa ní ń hù nínú lárúbáwá láti mú jáde ọ̀wà ni èyí tó ń ṣe yẹn o fọ́dùlù lọ ìní àjùlọ ọlọ́run ni ẹnìkan èyí ṣe ẹnìkan èyí sin lọ́run dò jíṣẹ́ ẹni àwọn àmọ́ sin lọ́run fitafita kó ń lè dàná bì rárá ọlọ́run máa ń ṣa ẹ̀ṣà yìí tó bá wù ni tó bá sì ti mo ti sọ dàná bì nù ìyẹn ni àṣìgbọ́wáwọ ọ̀rọ̀ lónìí làwọn kan fi wá sọ pé ń ṣe zìnà ń mutí ẹ̀ ń tọ́lọ́run ti fẹ́ràn láti sánmọ̀ lọ́lọ́run ti fẹ́ràn rẹ̀ má wo ọtí tí mu má wo sìnà tí ń ṣe o torọ́lọ̀ ní ma ṣàyìn tó wù tó bá fara wé ó wulẹ̀ jìyà kò sí àti ó jẹ mọ́ lọ́dọ̀ ọlọ́run torọ́lọ̀ ti yàn rárá o rárá o gbogbo ẹni tá a bá rí tí ń ya gba ọlọ́run ò lè jọ́rẹ̀ ọlọ́run tọ́lọ́run yàn láéláé o àbó orí ìkànnù táwọn ànábì ọlọ́run kó ń sìnà ni wọ́n yàtọ̀ fẹ́ẹ̀ tí wọ́n fi parọ́ mọ́ ànábì Dáúdù ó gbàyàwó ọmọlẹ́yìn rẹ̀ o tí wọ́n ń pè ní àwọ́rà ìyá ẹ̀rì pé tàn bíbélì ni ùríà nínú bíbélì sẹ́rántí ùríà ni wọ́n ń pè nínú bíbélì tí wọ́n ní David ó ní kí ọkọ rẹ̀ kí wọ́n lọ fi síwájú ogun kí wọ́n lè pa nígbà tí wọ́n wá pa tán torí pé ó rẹ̀ níbi títí ń wẹ̀ nígbà tó according to bíbélì wọn ni o níbi títí ń wẹ̀ kó wá fáyín pé ah ọ̀dà tí ọkọ ẹ̀ bá ti kú òun ò lè fẹ́ wọ́n lọ afẹ́ wọ́n á nígbà tí òjíṣẹ́ míì ti ń bẹ ńgbà náà wá jíṣẹ́ fún wọ́n ní kí lòun ó ṣe tọ́lọ́hún ìforíjìn òun wọ́n ní kó lọ bí sàárè rẹ̀ kó lọ bẹ́ kó pè jáde ó ń tàn wá jáde ẹ rí i pé nu bíélì kò foríjìn kò sọ nǹkan kan ó kàn padà ni ìyẹn ni wọ́n ń pè ní ìsọ̀rọ̀ inú àwọn ìsọ̀rọ̀ ìlìyáàtì nìyẹn o nínú tafasir tó wọ Quran àwọn ìtàn bíbélì tó kó sínú tafsir torí pé àwọn àfáà tí wọ́n bá ń ṣe tafsir àwọn ànábì ọlọ́run wọ́n wà lọ wo ìtàn táwọn yẹ̀húdí àtàwọn nàṣàrà sọ ń pa àwọn ànábì yẹn wọ́n máa jàn mọ́ kùránì ó pọ̀ dáadáa nu jàlálẹ́ni tẹ̀síìrì jàlálẹ́ni àwọn ìtàn báwọn ó là ń pè ní israeliyat kódà alẹ́rí míì tọpasẹ̀ dọ́dọ̀ àwọn sàábé nítorí pé a rí nínú àwọn sàábé tó yẹ pé yẹ̀húdí ni wọ́n kí wọ́n tó gba islam a rí nínú àwọn gẹ́gẹ́ bí abdulsalam. Ah, Abdus, uh, Abdus, Abdus, òun yẹ̀húdí ni kó tó gba islam arínú wọn tí wọ́n jẹ́ christian kí wọ́n tó gba islam bíi kab abar gẹ́gẹ́ bíi wahab múnumúnabba bíi tẹ̀mímì dárí arínú wọn tí wọ́n jẹ́ christian àwọn ìtàn tí wọ́n ti máa ń sọ kí wọ́n tó gba islam àwọn náà máa ń sọ orúkọ tiẹ̀ olófàǹgbà mi tá a máa kó àwọn ìtàn mi látọ̀dọ̀ abdullahi ibùnú abbas àwọn tó gbọ́ wọ́n ti kìlọ̀ fún wa nípa àwọn àbádìlà àwọn Abdullahi mẹ́ta ọ̀kan náà wọn là Abdullahi ibùnú Abbas nínú àwọn ọ̀rọ̀ táwọn gbọ́ lẹ́nu àwọn ìyẹn tí wọ́n máa ń sọ tẹ́lẹ̀ nígbà tí wọ́n jẹ́ Yẹ̀wúdì àwọn náà ń sọ kò wá túmọ̀ sí pórí bẹ́ẹ̀ tabatu wa wọnú sẹ̀rí àti wa taari kọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ànábì ọlọ́run ò lè ṣe yún sonú àwọn tí wọ́n fi yàtọ̀ fún èdè wọn fi purọ́ mọ́ ó sì nídìí táwọn Yẹ̀wúdì fi ṣe bẹ́ẹ̀ àwọn Yẹ̀wúdì ṣe yún gbogbo ànábì tọ́lọ́run wá sáyé pátá làwọn yẹ̀húdí ni wọ́n bá wọ́n lẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ amẹ́dídà ní nínú bíbélì pé Jósẹ́fù nìkan ni wọ́n rántí fún lẹ́ṣẹ̀ ìdí ni pé wọ́n sì fẹ́ kí gbogbo wọn kí wọ́n sọ pé Jésù nìkan ló mọ́ táwọn yẹ̀húdí ṣe bẹ́ẹ̀ nítorí kíni nítorí pé wọn ò fẹ́ sin lọ́hún táwọn òjíṣẹ́ bá ti wọ́n ń tó jíṣẹ́ kan bá wá pé ẹ tẹ̀lé pé ẹ rántí ànábì báyìí tó wá wọ́n á sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀hún irọ́ ni wọ́n fi pamọ́ o láti fi gbéra wọn lẹ́sẹ̀ pé ńgbà tí odidi òjíṣẹ́ ọlọ́run gan bá ṣe báyìí pò wà ń tàwọn tó ń pọ́ lọ́run ó jà wọ́n ń yà ní tí wọ́n fẹ́ lò fún nù ẹ sì rí i pé nínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ torí àsìkò àníkà àwọn àyà yẹn mọ̀ pé mo kọ́ dímọ̀ là ń ṣe ọlọ́run sọ nípa àwọn yẹ̀húdí àwọn bàánú ìsọ̀rọ̀ èyí pípa tí wọ́n ń pa wọ́n gbogbo wọn náà wọ́n wá irọ́ sí lẹ́sẹ̀ tí wọ́n fi pa wọ́n ọlọ́run ni wọ́n ń pa wọ́n láì ṣe tẹ̀tọ́ ẹ̀rí ànábì Ibrahim ló ṣe dáa tó wọ́n ní òpùrọ́ ni wọ́n ló purọ́ gbọ́dọ̀ ẹ̀gbọ́n ànábì ṣàlàyé ọ̀rọ̀ náà a sì ti ṣàlàyé ẹ̀ láwọn tafasiri tá a ti ṣe sẹ́yìn wípé kìí ṣe rọ́ tàríìdì ni kábìyìn nílẹ̀ ànábì ọlọ́run á gbé ìdíje sí gbogbo àgbáńlá ayé. pọ́ wa jáde níran lárúbáwá dálíkà fọ́tò lọ́ọ̀ì yòtí ìmọ̀ ẹ̀yà ọlọ́run ọba ní màá fún ẹni tó bá wù nínú àwọn èèyàn nínú àwọn ẹ̀dá yẹn tó wù wallahu dhul ọba ọba tó ṣe pé òun ló ní ọlá àjùlọ èyí tó gbogbo ìtọ́sọ́nà kò séyìí tí í ṣe àyàfi Muhammad wasallam ọ̀rọ̀ ò sì ní tẹ́nìkan bá ń sọ̀rọ̀ kan tó pódodo ni bàbá ti rọ́rọ̀ ọlọ́run láàfin wọ́n wò tó bá ti bọ́rọ̀ ọlọ́run mu ajẹ́pódodo ni tó bá ti tako tọlọ́run tó yapa sí ọ̀rọ̀ ọlọ́run ọba á ti mọ̀ pé rọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan lòdodo. a máa tẹ̀síwájú nínú súratul Maida tá ń bá bọ̀ súra ẹlẹ́ẹ̀karùn-ún nínú Quran aya ìkejìléláàádọ́ta súra five aya fifty two òǹlà kàlánà àyà fifty three á tẹ̀síwájú mbẹ̀ lónìí àmọ́ bá a lọ títí tí ó fi dé àyà ibi tọ́nà ń bá gbà wá láàyè náà. A'udhu billahi minash shaitanir ويقول الذين آمنوا هذا الله الذين أقسموا بالله جهد إيمانهم إنهم لماكم حبطت أعمالهم فأصبحوا خاسرين يا أيها الذين آمنوا من يرتد منكم عن بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم فضل الله يؤتيه من يشاء والله واسع عليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسعد الله kúrò lọ́dọ̀ àṣẹ̀tàn ẹni ẹ̀kọ́ ẹni ìgbé gbogbo àràyẹ ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ máa ṣe ọlọ́mọ jẹ́ kí àṣẹ̀tàn ń gbẹnu wa sọ̀rọ̀ àwa tá ń gbọ́ náà ọlọ́mọdé èṣù ó wí ń tà àbí ní tí ò bọ́rọ̀ ọlọ́run ọlọ́mọdé ó wí sí wa lọ́kàn mọ́jì ó sọ sí wa létí jágbọ́rọ̀ ọlọ́run lágbọ́yé ráàyè wa rahman rahim ni orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkàlà áhírọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn mùnáfìkì lánàá ni èso lè ìgbàlẹ̀ yípadà kí àṣẹ àbágbára kó dọ́wọ́ wọn kí wọ́n bá fi ìyàjá wọn àbí kí wọ́n bá fara ni wọn wàyàkùlù lẹ́dínà àmànù àwọn lẹ́dínà àkísàmù bílà ìjádá ìmọ̀nì ọlọ́ni alẹ́dínà àmànù àwọn tí wọ́n gbàgbọ́ lódodo àwọn ọmọ wa sọ yí pé ṣé àwọn èèyàn tí wọ́n búra pẹ̀lú ọlọ́run ọba ní ìbúra èyí tó lágbára iná ohun làmáàkùn páwọn ń bẹ pẹ̀lú àwọn mùmíní ọlọ́run ní abitọ́ àmẹ́lùhùn gbogbo iṣẹ́ wọn tí wọ́n ti ṣe sẹ́yìn nínú ìgbàgbọ́ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ fásbà ń fọ́n sìnrìn ládàra bẹ́ẹ̀ wọ́n wá di ẹni òfò ọlọ́ni ayọ̀ lẹ́dínà amẹ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo mọ̀nyàrìtàdàmínkùn àǹdí ìnìhì gbogbo ẹni ó bá kó mọ̀ ẹni tó bá ti jẹ́ mùsùlùmí nù yín tẹ́lẹ̀ wàyàrìtàdà ọ́ndì nìhí ló bá tún sẹ́rí kúrò nínú Islam lọ́lọ́hun kírun mọ́ ó lọ́hun gbààwẹ̀ mọ́ ó ní kò tiẹ̀ ohun kí ní jẹ́ mùsùlùmí yóò á máa tan ara rẹ̀ jẹ́ yóò á ní àfà ẹ bá ń wo sọ́rọ́ Quran 19 ẹ wo 19 yẹn yóò wá lọ mú translation Quran kan etí Mahamadu Pictol to translate torí pé kùránì tí wọ́n yí sédè ègbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n yí sédè ègbó ńlá fi ní gbogbo wa láti gbàgbọ́ yé kùránì pẹ̀lú ahán tọ́lọ́hun fi sọ kùránì kalẹ̀ òun náà lè dé lárúbáwá mamadu pictal nígbà tí ń sọ̀rọ̀ ànábì Ìsá nínú kùránì tọ́lọ́hun sọ̀rọ̀ ànábì Ìsá nínú kùránì tọ́lọ́hun sọ fún Mariam tí í ṣe ìyá ànábì Ìsá ọlọ́run ọba sọ fún wípé òun ó fún ní ọmọ kan zakiyan ọmọ tó má ìgbà tí nù súra 19 aya 19 súrọ́tù mariam súra kọkàndínlógún aya kọkàndínlógún ọlọ́run ní kọ́lá innama ana rasulu rabbiki lè ahaba lákì gulaman zakiya màláíkà yẹn sọ fún mariam wípé ìránṣẹ́ olúwa rẹ ni mí láti fi ta ọ lọ́rẹ ọmọ kan zakiya tó ma ẹ nínú ìgbó tó wà lọ́dọ̀ mi wọ́n ní righteous son ṣùgbọ́n mama group picked on nínú translation tiẹ̀ ó ní faultless son faultless tí ò ní àbùkù kan àbàwọ́n àwọn yóò àgbé sọ pé sórí yóò ní kó wádìí kan fún òun kùránì tọ́lọ̀ ti sọ pé muhammadu faultless sórí pé jésù nìkan ni ò lẹ́sẹ̀ òun nìkan la lè tẹ̀lé bẹ́ẹ̀ nǹkan bá ti fún ọ ní nǹkan kan nínú kùránì tí ò bá àkídà islam mọ̀wulẹ̀ dára rẹ láàmú lọ wo òkè àyà yẹn tàbí sàlẹ̀ èsì àṣìtú kùránì máa sábà wà nínú súra yẹn náà nínú súratu Maryam nígbà tọ́lọ́wọ́n bá lékè ọláfẹ́ ròyìn ànábì wa Yahya tí í ṣe ọmọ ànábì wa Zakariya ọlọ́run náà ròyìn rẹ̀ pẹ̀lú tó fi ròyìn Isa tí í John the Baptist ìròyìn kan náà lọ́lọ́run fún Zakiya tá a Isa yìí náà lọ́lọ́run John the Baptist ó wà ní yọ àfa ọkùnrin só mọ kí wà fún òmọ olóhùn mọ wo aya thirteen sura nineteen aya thirteen ọlọ́run ní ẹjẹ́ amúláyà twelve ọlọ́run ní yáyá yáyá khudil kitaba bi quwwa ìrẹ̀ yáyá. ọlọ́run ní gbá tírà náà mú pẹ̀lú gbogbo agbára rẹ̀ gbá àtàwọ́rá mú tá a ti fún ànábì Musa tó ṣe wípé àwọn ìdílé yín ni wọ́n mójú tó tíà àwọn ìdílé láwì ibẹ̀ ni ànábì wa Zakariya ti ṣe bàbá ànábì Yahya ibẹ̀ ni a ti bí ìran yẹn ló ti wá ẹ̀rí pé ńgbà tí ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run nínú súrà yìí ó ní yàrífù ní wa yàrífù mi náà lè Yakub tí ó jogún mi tí ó sì jogún yóò jogún ìdílé Yakub yóò jogun nǹkan tá a mọ̀mọ̀ wọn àwọn àbá nínú tí ó jogun nínú ìdílé Yakubu náà ní tíra ọlọ́run torí pé ànábì Zakariya ń banú jẹ́ pé ńgbà tí ò bá sọmọ ta ni ó mọ ṣàfáà ta ni ó mọ kọ́ àwọn èèyàn lẹ́sìn ta ni ó mọ ka òfin ọlọ́run fún wọn lọ́lọ́run wá fún ní yàyà ọlọ́run wá ní ìrẹ yàyà tíra yẹn táwọn bàbá ńlá rẹ ti ń kà tí wọ́n fi ń darí ìlú tí wọ́n fi ń ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn kóòtù bìlìkù wà gbámú pẹ̀lú agbára wà ọlọ́la mo ní ọgbọ́n afúnlóye sọ̀bí yaun nígbà tó jọmọ látọ̀mẹ́kẹ́ láti fún náà. aṣe ní hànánà aṣe láláàánú látọ̀dọ̀ wa wa zakata ibi tí mo fẹ́ lónìí zakata ntọ́lọ́ ń lò fún sàkíyàn náà ní zakata aṣe lẹ́ni tó mọ́ ẹ̀rí pé ní ìsìn ẹ wá wo tẹ́ni translate kùránì ìta àmúlọ́wọ́ ẹ̀ tó jẹ́ tẹ̀ ègbó ó ní we made him sympathetic to men and a mercy from us and pure from sin and he was righteous ó wá lọ lò fún yàyà pure from sin ló translate sí toró ti rí zaka past thirteen là ń kà wọn torí pé ó ti rí zaka yẹn pé n tó mọ́ ó tàn wá pé ó rí i pé yóò rọ arápálákò lọ́dọ̀ rẹ̀ pé eléyìí máa ń ti ń sin. náà súra náà ni o ìròyìn kan tó fún Yahya náà ló fún Isa ọmọ Maryam ẹni tó bá ti wá kó mà tó kú òní ní Islam tó wò kírun irú àwọn tí ó máa gbé kiri gẹ̀ẹ́gàn check ẹlòmíì kó ti súra one hundred and twenty súra tí ò sínú Quran yóò ní kẹ́ ẹ lọ́ọ́ wò bí ìwé kan ti márùn kọ gbàgbé tó lòun wà ń jọ́sì òun lọ Saudi òun lòun win Quran competition lọ́dún lọ́dún kan ó lòun lòun win gbogbo student Saudi ńgbà tí wọ́n ṣe competition tí wọ́n ka Quran ó win ìgbà yẹn ìmọ̀mù wà ní Àkúrẹ́ àwa lọ bá mọ̀mù ìmọ̀mù ní <laughs> ìmọ̀mù wà lè o wọ́n ní ah, ẹ pé mọ̀mù ọlọ́run kẹ́ wọn pẹ̀lú ìtìjú àti kéèyàn rere ìyànlẹ̀ wọ́n ní hmm inshallah yíyà tó sọ yẹn èmi ni mo win competition yẹn ní Saudi <laughs> pé láàrin àwọn student ọdún tó ń sọ yẹn àwọn làwọn win competition àwọn ṣáàtà tí wọ́n ń kóòtì ò sínú kùránì gan àdírẹ́sì tó fún wa wà lọ́ọ̀bẹ̀ ó wà níbi ẹ̀yìn láfẹ́ adélò wọ́n tilẹ̀kùn ní òjá bí wọlé ayẹni báyìí la béèrè ká tiẹ̀ rí ìwé òun sì kíkù ẹ o kó tiẹ̀ wá ṣàlàyé pé àkànfẹ́ bá nímùnà kọ́ṣà ni o. kìí ṣe ìjà ìtàkùrọ̀sọ ni ààrí wọ́n ni nọ́ọ̀sì náà ti àná kí ni àdírẹ́sì ibi tó fi ibi ìwé òun irú àwọn èèyàn ní mùsùlùmí ló ń tẹ́lẹ̀ òun ti àwọn nǹkan wọ́n ràn wọ́n tí wọ́n mọ̀ wínú ọlọ́wọ́n ní mankini sóròtù mọ́ídà ọlọ́ọ̀lẹ́ni ó bá kó mà tó sẹ́rí kó nú ẹ̀sìn ẹ̀ ọlọ́run ní ẹ̀fí ilẹ̀ bó bá takú wọn lè tàwí fún pé kó padà sí Islam tó lóun ò gbà ọlọ́run ní láìpẹ́ láàjìnà ipa yòówù tó ní kó máa kó nínú Islam ààyè yòówù tó rí kó wà yàtì lọ́wọ́ kan mi yóò rí bò ń wáyé ibò náà ọlọ́run bó padà mú àwọn míì wá tó wọn òun ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn yẹn wáyé ìbúùnà hù àwọn náà sì fẹ́ràn ọlọ́run ọba àwọn táwí wọ́n lẹ̀ fún àwọn mùsùlùmí àìsàtì adálẹ́kàdù ó sì lé gbogbo máwọn kèfèrí àwọn táwí ó máa jagun sójú ọ̀nà ọlọ́run wọn ò sì ní páyà kò ní sí fún wọn ìbẹ̀rù èébú àwọn eléébú àwọn èèyàn tí wọ́n máa bú yàn wọn ò ní wọn ò ní kùlà wọn ò ní bìkítà náà. ọlọ́run ní kí wọ́n má páyà kí wọ́n má bẹ̀rù yìí ah, àjùlọ ni lọ́dọ̀ ọlọ́run tí máa fún ẹni tó bá wù ú wallahu wasi'un alim ọba tó gbáyé ní o al-alim ọba onímọ̀ ni náà ìkan nínú àwọn sọ̀hábà a ń pè ní abudar al nípa àyà yìí ó sàlàyé fún wa ó ní anabi wa muhammadu sallallahu alayhi wa sallam ó ní amarani khalili nínú hadith ó ní amarani khalili sallallahu alayhi wa sallam ó pa mí láṣẹ ààyò mi anabi ló pè láàyò rẹ̀ ń olólùfẹ́ òun sallallahu alayhi sábọ̀n anabi pa òun láṣẹ pẹ̀lú nǹkan méje amarani bi hubbil masakin ànábì pọ́n aláṣẹ pé kóun máa nífẹ̀ẹ́ àwọn aláìní wàdúlùwì mínìhùn kóun ó sì máa súnmọ́ wọn àkọ́kọ́ nù kí ló ní kànáà ń bì ní kóun máa ṣe kóun máa nífẹ̀ẹ́ àwọn aláìní kóun sì máa ṣe kí ni kóun máa súnmọ́ wọn kóun máa jìnnà sí wọn nígbà tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ṣe àkọ́lọ̀ sọ pé àdíláti alàlè mìíní wọ́n rọ̀ fún mú mìíní àìzàtì alàlè kàfìrí وأمرني أن أنظر إلى من هو دوني ولا أنظر إلى من هو فوقي Ànábì pa mí láṣẹ pé kí n máa wo ẹni tí ń bẹ ń sàlẹ̀ mi ní gbogbo ìgbà kí n má máa wo àwọn tó wà lókè mi bẹ́ẹ̀yàn bá ń wo ẹni tí ń bẹ ń sàlẹ̀ rẹ̀ yóò lè máa dúpẹ́ fọlọ́hun ẹni tí ò bá wo ẹni tó ń jù lọ tó ṣe báwọn tó jù lọ ní máa ń wò gbogbo ìgbà kò ní mórí ọlọ́run kò ní dúpẹ́ wàláì bó ní PhD ọwọ́ ọgbọ́kẹ̀ tí di profession ìbànújẹ́ ó bá kò wá ní dúpẹ́ first degree kò ní dúpẹ́ masters kò ní dúpẹ́ phd yóò wá máa bínú ó lè sọ pọ́lọ́hùn òṣòre fún un ìkan nínú àwọn àfáà wọ́n sọ̀rọ̀ àfáà kan wọ́n láwọn wà lọ́dọ̀ prọ́fù ẹnìkan wá ń banú jẹ́ ẹnìkan banú jẹ́ kí ni banú jẹ́ sí. Si? ó parí first degree nílẹ̀ òkèèrè kìí ṣe nàìjíríà wọn ò wá fún ní admission fún master lọ́hùn ó wá ń ronú débi kó fẹ́ para rẹ̀ wọ́n ní wa ń gbàyànjú pé ah, ó ka first degree ó lọ yunifásitì ó jáde ó tún wá jáde nàìjíríà òkè òkun ló ti jáde ọwọ́ pé wọn ò wá mú ọ fún masters ló wá ronú débi kó fẹ́ para rẹ̀ ó ah, ah. jáde nàìjíríà ẹlòmíì ò kọjá ìlú tí wọ́n bí rí ó ní first degree lókè òkun ẹlòmíì ò ní o level kò jáde primary six ìwọ jáde six ó jáde secondary ó tún wá jáde university ọwọ́ pé òun wàá mọ fún master ọ̀fẹ́ para rẹ̀ ò mórí ọlọ́run. torí náà ó ní ká máa wo ẹni tí ń bẹ ń sàlẹ̀ wa látara bí a máa dúpẹ́ wà mẹ́rọ ní an asila rahim ó ní kí n máa sokun ẹbí pọ̀ kí n máa wá àwọn ẹbí mi kí n máa súnmọ́ wà in adbarot kódà báwọn ẹbí ń bá kọ̀yìn sí mi kémi ó máa súnmọ́ wọn sẹ́mu pọ́pọ̀lọpọ̀ wa ìyún àìṣe ìkan nínú tánàbí sì sọ pé mo ń jẹ́ kẹ́mi ó gùn méjì ni àkọ́kọ́ kéèyàn máa tọrẹ ẹ̀kejì kéèyàn máa bẹ àwọn ẹbí èèyàn wò ànábì ní a máa ṣokùnfà ẹ̀mí gúngùn ẹ wá wò lónìí kí làwọn àrò pé ìjẹ́ mi gùn ká máa súnmọ́ àwọn ẹbí ká súnmọ́ fámìlì wọn ni àwọn wọn pààyàn jẹ ẹ̀wọ̀n tànàbì sọ nínú tẹ́ni tó bá fẹ́ kẹ́mi òun ogún o àdìsí yìí ni o kó máa tọrẹ kó sì máa súnmọ́ àwọn ẹbí kó máa sún ẹbí pọ̀ ṣùgbọ́n lónìí kí làwọn èèyàn sọ pé yóò kéèyàn ó lọ family house kéèyàn ó dẹ̀ máa tọrẹ wọ́n ní tó bá ti àwọn èèyàn àwọn àjẹ́ ò pé ah ó ti ń fáwọn èèyàn lówó wọ́n bá pààyàn jẹ òun wá sáàrin ẹbí bóyá wọṣọ tó dáa wọ́n bá pààyàn jẹ ní táwọn sọnù ṣùgbọ́n àná bìí ní ẹ̀mí ẹ̀ bá fẹ́ gùn gan-an ni kó súnmọ́ ẹbí kó sì máa tọrẹ ẹlòmíì gbé family house kò síyà tí ń jẹ ń bẹ̀ ń bẹ̀ ilé dáa ṣùgbọ́n yóò wá pé torí tó ti wá àkídà yóò sàmù lọ wálé bó jẹ́ pé ilé yàrá kan tí ń jìyà ń bomi náà yóò lọ mọ́ gbé bẹ̀ bẹ́ẹ̀ sì ni family house tó wà ń gbádùn kò sí yàrá kan ó ráàyè ó fẹ́ ṣùgbọ́n torí pé ìgbàgbọ́ pé bóun bá mọ̀ wá family house wọn ó pa ń jẹ kò sì mọ̀ pé kò síbi ọwọ́ jẹ ìrìn òde báwọn Yorùbá ṣe máa wọ̀ sọnù níbo látẹ́gùn òye dé fẹ́ dé àbó òsì ní kàrẹ́ tí wọ́n gbókù èèyàn wá látẹ̀kọ́ wọ́n gbókù èèyàn wá láti pọ̀tá wọ́n gbókù èèyàn wá láti Kánò wọn á gbé bẹ́ni tí ń bẹ lé kódà wọ́n gbókú èèyàn wá láti ìlú èbó wá sí ìlú gbólóbẹ́ sá lọ aynama takunu yudrikukumul maut walaw kuntum fi burujin mushayyada tí kùránì wínú ibikíbi tẹ́ ẹ rí ẹ sá lọ ikú ò lè yín bá kódà kẹ wá wọ inú asóró tó ṣe pé asóró yìí áá mùsáyádà ni asóró onírin kọ́ńkírìtì ni wọ́n dẹ́kin rẹ̀ tó wá kónú rẹ̀ wá dúró lókè téńté kò sí tí ó fọ́ bọ̀ ọlọ́run ní kó wà bọ̀ ń ọlọ́run wa. wà á mẹ́rọ ni ahadan ṣéyàn ó sì pa mí láṣẹ kí n má tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀rí tá a bá ka wọ́n ní he walk alone and die alone ó dárìn ó sì dákú lọ́rẹ̀ kódà nígbà ayé Uthman bunu Affan radiyallahu ta'ala ani tá a fi Abu Dhar tá a fi ṣe gómìnà ní Sham Abu Dhar padà wálé gbogbo ẹrù ìjọba ló kó lẹ̀ ìwọ̀n ṣe wáàsí nígboro Mẹ̀dínà pé ẹ̀yin èèyàn tẹ́ ń kó jọ tẹ́ ń jọ tẹ́ ń jọ ẹ jìyà ọlọ́run àbúdá nígbà tí wọ́n wọ́n fẹ́ kọ́lé fún ẹ̀gbọ́n tó wí ni ó nílé tí wọ́n bá kọ fún ẹnu ọ̀nà ó ga òun ó wọlé ni kò sì ga nínú kó ṣe déédéé orí lónìí ọ̀la ni ó tún sẹ̀ mọ́ wá tí ó jẹ nígbàtí àbúdárì ó kù ọ̀rọ̀ ẹ̀ pọ̀ o torí ni kìí ṣètàn rẹ̀ láfẹ́ sọ tí bá ní sọ̀tàn rẹ̀ ní ìsìn yóò take time tafsiri yóò dùn torí ìran tó ti wá là ń pè ní alikifari abudar alikifari àwọn ìran yìí ìgárá níṣẹ́ tiwọn ọlọ́ṣà ni wọ́n dánàdánà ni wọ́n torí pé àwọn kùrẹ́ṣì wọ́n máa ń ṣòwò lọ sílẹ̀ sham syria yẹn wọ́n kó wọ́n lọ ọ̀hún wọ́n tún ra ọjà bọ̀ ṣé àpọ́lọ̀ ń sọ́nu sọ́rọ́tù kureish lè ilà fi kureish ilà fi himreh látà ṣíta ìwà sọ́ì ìrìn àjò òwò tí wọ́n máa ń ṣe lásìkò tútù àti àsìkò kíni o àsìkò lásìkò ọyẹ́ àti àsìkò ẹ̀rùn. E wọ́n máa dáná gbogbo àwọn tí wọ́n bá ti ń lọ àwọn kọ́fílà tí bá ń lọ àwọn caravan ó da àwọn iṣẹ́ wọn nù ṣùgbọ́n wọ́n á gbúrò ànábì ó sì wá lù mọ́kà bọ́lẹ̀ báwọn abá sọ pé ó ti ń gbọ́ pé òjíṣẹ́ kan ń bọ̀ nígbẹ̀yìn ìgbà òun àti ọmọ ìyá ẹ̀ òun wá ni wọ́n rán wá nígbà tó dé mọ́kà tó gba Islam lọ́wọ́ ànábì níta ànábì sọ fún ni pé kó padà sílùú ẹ̀ nígbà tí nǹkan bá dẹ̀ tí ò sí wàhálà mọ́ òun ó sọ fún gbà náà ó lóun gbọ́ ẹ mọbi tó gbà lọ káábà ló gbà lọ ó wá lọ ké sókè mẹ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu lílù òtó wíwọ́ ń jọ náà torí ókè ké la ilaha illallah ní káábà <laughs> wọ́n lù ú dé dákú ẹnìkan ló wá dé wá ní a ọmọ gìfárì lẹ́fẹ́ pa bó bẹ́ẹ̀ ikú agbé. kò sáàlẹ̀ ṣòwò mọ́nù wọn ò ní pa wọn ku ààbọ̀ wọn ò ní ṣẹ́kù ẹnìkan táwọn bá ti ń kọjá lọ ná èfi ilẹ̀ ànábì ńgbà tí wàhálà rẹ̀ pọ̀ tí sàmọ́ ṣe láì ànábì ní máa lọ lu yín ṣàlà wàláì ńgbà tí ànábì dé Madina sallallahu alaihi wa alihi wa sallam ní ọjọ́ kan ni wọ́n rí eruku tó gbasánmọ̀ kankan lọ́ọ̀kan sẹ́wọ̀n pé ilẹ̀ asálẹ̀ níbẹ̀ báwọn ẹṣin bá ń bọ̀ eruku àwọn èèyàn tiẹ̀ ti fẹ́ mọ múra ogun pé àwọn olóńkógun bọ̀ yìí ànábì wa bu ẹ̀rìn ànábì rẹ́rìn músẹ́ ànábì rẹ́rìn ní oníbẹ̀ ni àtàwọn èèyàn rẹ̀ ní ń bọ̀ ọlọ́run fi hàn ànábì ó sì dé pẹ̀lú gbogbo ìran rẹ̀ wọ́n gbogbo àti lọ́wọ́ ọmọ gáràjì ni ọ tẹ́lẹ̀ o lè ṣe kó o má jẹja tó bá sì jẹja ó fi lóòkìlì le mo wà ń bì kan tí wọ́n ti ń fọ mọ́tò ìjọ kan bọ̀bọ́ kan á rí mi ọ̀rọ̀ ajá ó ti mọ̀ pé mi lẹ́gbẹ́ ní àfà ó láwọn èèyàn kàǹtìkàǹtì ló ń jajá àwọn èèyàn ńláńlá àwọn èèyàn ṣe àpá àwọn ará òǹdó ń jajá pòfẹ́sọ̀ sí mbẹ́mbẹ́ dókítà mbẹ́mbẹ́ mílíọ̀nì àmbẹ́mbẹ́ ó láwọn èèyàn kàǹtìkàǹtì ajá tí mo wí wọn ò ṣe wọ́n bọ́ ni o kéétún àlè pé ní mo yò gan wọ́n kàn bọ́ báyìí kò jiná ṣòlòṣòlò ni wọ́n dùn jẹ ajá tí mọ́tò gbá sẹ́ran tí ń gbà kánkà rẹ̀ mọ̀ bóyá wọ́n sì ń ṣe bá wọ́n lè ajá sẹ́nu mọ́tò èṣù tí mọ́tò bá ti wọ́n mọ̀ọ́mọ̀ ni wọ́n kàn gbé ni pọ́dà wọ́n ti kún pápápápá ibi kọjá ilé adéfarati níbi àkùngbá ń bẹ̀rẹ̀ ni wọ́n ti ń jẹ́ ní ìsìn ẹ̀ ìwọ náà bá wọn jajá lánàá ẹlẹ́dẹ̀ ló máa fi mẹ́mu torí àwọn ilé ẹmu kan tó ń bẹ wọ́n fi ẹran ẹlẹ́dẹ̀ sí ó àfimú ó mú mọ́ ti di mu àfà mélòó ló ti kó sínú Islam náà àwọn tẹ̀ jọ ń jẹja nínú àwọn tẹ̀ ń jaja àwọn tẹ́ ẹjọ́ mọ̀ ògógóró tí a ń pè iṣẹ́ pẹ̀ mo wà nù mọ́tò ìjọ kan mo ń lọ Ìbàdàn àbí mo ń bọ̀ láti Ìbàdàn ní orin kan ní ṣẹ́pẹ̀ ṣẹ́pẹ̀ ṣé ó pariwo ṣẹ́pẹ̀ yẹn ọ̀dọ́ mi ò káyẹ̀ kò lè less than twenty kí ni jẹ́ twenty times odidi tíráǹtì kan ṣẹ́pẹ̀ ṣẹ́pẹ̀ ṣẹ́pẹ̀ ní sàn pariwo wọ́n ní a ah, sórin lélẹ̀ kílẹ̀ ń gbọ́n bẹ̀ máa rántí pé èṣù yóò ṣe iṣẹ́ wọn lọ́ṣọ̀ fún wọn gẹ́gẹ́ bí kùránì ti sọ kọ́dí záyíyàna láhùnmù ṣètọ́nù àmẹ́lẹ̀hùn èṣù ṣeṣẹ́ lọ́ṣẹ̀ kí ni ń gbọ́n mi ṣẹ́pẹ̀ ṣẹ́pẹ̀ ṣẹ́gbẹ́ ṣẹ́gbẹ́ bíi wàsíù ńgbà kan tó kí ọkùnrin kan tí wọ́n ń pè sílíkì ẹ rí i pé sílíkì odidi kẹsẹ́ẹ̀tì kan ní sísá sílíkì sílíkì sílíkì ọ̀tá rẹ̀ ò ní yà fọ́tọ́ akóyẹyẹ ọkàn ẹsẹ̀ yárin kì báyìí táwùnrin kejì gáì sílíkì odidi kẹsẹ́ẹ̀tì kan sílíkì sílíkì ló pariwo títí àwọn èèyàn dẹ̀ ń gbọ́ ẹyọ kan káwa ní bá a ṣe wáta òsírì ní ìsinmi kan ní قل هو الله أحد قل الله أحد àwọn yóò ní wọ́n máa lọ ń kọ̀ ọ̀kan ní yàrá so ẹnìkan pariwo ṣẹ́pẹ̀ ṣẹ́pẹ̀ ń gbọ́ ẹjọ́ kò tì kó làwọn ah bọ́bọ́ yẹn gúdù ó kọrin nìkan ní sì nìkan ló pè tí kẹ́sẹ̀tì odidi àtọ́jú àtẹ̀yìn ni o ẹ̀sìn jókòó tì máa gbọ́ wọ́n bá kúrò wá lọ́wọ́ àdìkálákà ẹ̀mú ó mà lọ sẹ́yìn náà ti rí pé ó dà pé gbàgbọ́ wọn ò tí ì sí níta wá fẹ́ sọ ni pé àbúdárì ló kó àwọn èèyàn dé mélòó nú àwọn tẹ́ ẹjọ́ mọ́ gẹrun gẹ̀kúgẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tó mọ́ gẹ̀ mọ́ ló ti kó wá sínú Islam ibi tíṣẹ́ wà fún wa nìyẹn o wọ́n sì lẹ́nìkan ò ní mú sẹ́pẹ̀ kó rẹ́rìn kó tújú ká gẹ́gẹ́ bẹ́nìkan èsè mu mílíìkì kó bojú jẹ́ o ti rẹ́nìkan tó mu mílíìkì tó wá bojú jẹ́ tí èsè mílíìkì tó bàjẹ́ láyé ṣùgbọ́n nìkan ò ní ìmúṣẹ́gbà yóò rùn jú pọ̀ ni so àtàyé náà ló ti mọ̀ pé ni yóò jìyà lọ́rùn torí ti ń mọ̀ yóò rùn jú ni àkúgbà tẹ̀ wá ń jọ mú ti ń jó yín lẹ́nu tí wọ́n ò mú mọ́ èèyàn mélòó ló ti wá kó wá sínú Islam ìwọ tó ń ta tẹ́tẹ́ snúkà gbogbo owó rẹ ló fi bẹ́ẹ̀ tí ẹlòmíì fowó tó fi fẹ́ gba jambu ó fi ta snúkà owó tí ó fi gba fọ́ọ̀mù jambu ó fi play snúkà bọ́ọ̀lù kan tí wọ́n máa fi gíìtì kìbá inú fíìmù láti máa wò lamẹ́ríkà tẹ́lẹ̀ àwọn tí wọ́n sì máa ta pàápàá ní Las Vegas ilé tẹ́tẹ́ gangan nu casino wọ́n a máa para wọn torí ẹ̀ torí owó ni wọ́n fi máa ta wọn kówó lẹ́gẹ̀gẹ̀rẹ̀ báyìí ni ẹlòmíín fowó jambu arọ́mọ tó fowó wáẹ́kì ẹ̀ owó wáẹ́kì ìjọba ti sanwó nẹ́kò ó fowó wáẹ́kì ó fi lọ ta snooker ó fi play snooker gẹ́gẹ́ báwọn àgbàlagbà míì náà ṣe fodidi ilé wọn ta tẹ́tẹ́ ìkànnà àwọn àfáà ní ohun tẹ́tẹ́ náà ti fọwọ́ ara rẹ̀ rọ́ǹgì ọ̀rọ̀ ara rẹ̀ látayé sẹ́yìn pé tẹ́yìn bá ń ta tẹ́tẹ́ yóò rọ́ǹgì báyìí bóòlù ṣe lè jẹ́ wọ́n ní kó o sọ klọ́ọ̀bù tí ó gbà draw kò gbọ́dọ̀ jẹ́ zero zero wọn ò gbọ́dọ̀ ta omi ó sọ pé one one ni wọ́n gbà tàbí two two àbí three three wíìkì nísìnyí kò ní sí score draw zero zero lè wà two one ó lè mọ̀ sí ó fi hàn pé gbogbo ayé tó bá ta tẹ́tẹ́ ní wíìkì ń gbogbo àwọn tó ta tẹ́tẹ́ ẹnìkan ò ní jẹ kọ́bọ̀ torí ní torí àwọn náà máa ń arrange wọ́n sọ ń gbogbo class pé kò gbọ́dọ̀ sí draw tí wọ́n bá rí pé ní one one wọ́n ti sọ fún referee wọn pé ọ̀sẹ̀ yìí àbẹ́kẹ́ nìkan kan ó jẹ gbogbo ayé bí ò sí penalty yóò wọ́ kí ẹ̀ àbẹ́yìn tẹ̀ máa ń wo bọ́ọ̀lù náà máa ń sọ pé hmm, pé ọ̀rọ̀ ń kó lọ́wọ́ nù bẹ́ẹ̀ àwọn tí wọ́n organize tẹ́tẹ́ ti kọ́ọ̀lù ẹ̀ pé láyé máàcì yẹn ò gbọ́dọ̀ sí draw a fẹ́ pa owó ìwọ́sìn ńlá ló ń ka ìwé forecast ẹ̀kọ́ lómi ìwọ̀n kàwé forecast táwọn kan tó fi ń jẹun yóò àtó lẹ́gẹ̀gẹ̀rẹ̀ bí ìgbà tí ń ka literature tí a ti ẹ̀nu sẹ́yìn pé tá a bá délé àwọn àfa tí a láàrin tí wọ́n mọ̀ ọ́n kà oní púùlù náà ní tí a sẹ́mọ́ tí a rẹ̀ ìwé forecast yóò àwọn sọ fún ọ pé ní 1932 nọ́mbà yìí lọ jẹ nọ́mbà yìí padà jẹ ní 1947 bá a bá wo 32 sí 47 yóò sọ iye ọdún tí mẹ́mbẹ̀ẹ́ ó fi hàn pé ọdún báyìí ní máa jẹ ńlọ́fà tó fi jẹ́ pé yóò tún sọ yíyà tó jẹ yóò ní ó fi hàn pé two thousand and twelve October second week nọ́mbà yìí ọ̀gbọ́dọ̀ máa jẹ kọjá létí rí ẹni tó lò ó ní Jamaica ó ra ship <laughs> la ilaha illallah kò mọ̀ nípa bọ́ọ̀lù o tí ẹ bá ń ṣèsìn ta ní sátíláìtì tá a sẹ́ ń wo ṣẹ́ẹ̀sì wo kínní gbogbo kílọ̀bù kò mọ̀ wọ́n o ọlọ́run ṣàánú wa ọlọ́run n tí ọ̀dà má jẹ́ kéṣù ó sọ di dáadáa fún wa sáà pé ní púùlù ọdọọdún ni wọ́n kọ́lé àtẹ́lẹ̀ òun yìí òun rà pánu ẹ̀ ní ìsìn látara bẹ́ẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ń ta bàbá àjẹ̀bú bàbá àjẹ̀bú èṣe tuntun ó ti wà tipẹ́ lótò ìgbà tí mo wà ń ké primary school mo mọ lótò kí wọ́n tó council ẹ̀ kan tó tó dá padà bàbá àjẹ̀bú èyí ṣe tuntun ẹnìkan wọ́n ló ra ọ̀kadà nílùú wa yìí wọ́n ló kọ sọ́là bàbá àjẹ̀bú ni wọ́n ló kọ sí ẹ́ agolo tí ẹ̀ tún ní ọ̀kadà ẹnìkan rọ̀ka ẹnìkan rọ̀ka agolo ìjẹ̀bú ṣe yàn ìjẹ̀bú ṣe nìyàn bẹ́ẹ̀ ni èṣù ló ṣèyàn fún un láti fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe kí ni kí wọ́n fi sọnù ó dàbí ìgbà tí wọ́n bá ń ṣe beauty contest ìdíje òrékè lẹ́wà ṣé àmọ́ báyé obìnrin tó pọ̀ ti bàjẹ́ níbi beauty contest wọ́n wàá mú ẹnìkan péré wọ́n lò ní odi queen wọ́n wàá fún lówó wọ́n mọ̀ gbé káàkiri ayé yóò mọ̀ wọ pátákì kò ní wọ kọ́mú yóò mọ̀ rìn káàkiri ṣùgbọ́n ẹ̀ wàá mọ̀ iye obìnrin táyé rẹ̀ ti bàjẹ́ látara òun nìkan gẹ́gẹ́ báwọn bọ́ọ̀lù ṣe bá àwọn ọ̀dọ́ jẹ́ lónìí ọ̀rẹ́ mi nǹkan ó ní skul o private school nítorí wọ́n sọ fáwọn ọmọ gbogbo ọmọ skul ló ti ha footballers are wicked people that make people to forget Allah ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn ronú sí dáadáa mo sọ ń bí lánàá ṣùgbọ́n torí pé mo rẹ́yìn youth tẹ pọ̀ ń bí ló jẹ́ fẹ́ mọ́rọ̀ ìwá kó lè ṣe yín láǹfààní how old are you ọmọ ọdún mélòó ni ọ́ twenty five o ti kó búùtù sẹ́sẹ̀ láàárọ̀ olórí fíìdì lẹ́nà o lọ st james's ní ìgbẹ́ o lọ aud o lọ train at age twenty five ṣé under twelve ló gbà ní abọ́ndà sixteen abọ́ndà twenty one Club wo ni ó gbà ọ́ station sign ni ó gbà ọ́ ní twenty five years o sì mọ bọ́ọ̀lù ọ̀hún gbá wá wo bó ṣe waste time ààrẹ tó lóun train football lójoojúmọ́ torí pé o gbọ́ wípé ẹnìkan ń gba twenty five thousand pounds ṣé per week kọ́hún tí n bá jẹ wá ẹnìkan tí ń wo bọ́ọ̀lù gbígbé lónìí wọ́n sáyìn Messi ní ìsìn kò ní ronú tí o sọ kò ní ronú tí o fi sọ iye tí wọ́n sáyìn Messi Fabregas gbogbo ẹ̀ ni ó mọ̀ sọ níta fẹ́ sọ ni pé wọ́n bà yé àwọn ọ̀dọ́ jẹ́ ni wàláì wọn ò tún ṣe a ní mo lọ mò ń travel bọ̀ mo lọ sí láàrin ìkẹrẹ sí àkùngbá àwọn ìlú kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mo bá tún ráwọn ọmọ tó yẹ kó wà lóko kí wọ́n máa kọ ebè wọ́n láwọn train ṣé ibẹ̀ ni Stephen Keshi ó ti wá scout fún player ẹ̀rí Stephen Keshi ń kà rẹ̀ rí kó wá wo player academy ni wọ́n lọ football academy ni wọ́n ti ń kó players ayé grassroots ti lọ ńgbà tọ́lọ́run tún wá mú ọ o lówó tó fi lè wọ football academy owó yẹn ti pọ̀ jù tí wọ́n san so lè san two hundred and fifty thousand naira per term ní football academy wọn ò tún wá ní gbà ọ torí o ti dàgbà ọmọ bíi ten years ten seven years eight years ni wọ́n máa gbà ń bẹ̀ tí wọ́n kọ́ bọ́ọ̀lù láti kékeré àwọn olówó náà ló tún kọ́ ma wọn lọ can you see how they are wasting our time ṣùgbọ́n wọ́n máa máa mú drọ́gbà kàlù michel wọ́n wá jẹ́ kó wo wọn ó pọ̀ owó yẹn làwọn ò máa wò pé èmi náà fẹ́ dolówó yẹn mo fẹ́ dolówó yẹn títí táwọn ẹgbẹ́ yẹn ó fi jáde yunifásitì títí táwọn tó lọ múgbó kòkó kòkó wọn ó jẹ náà wàá ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ kí ló máa ṣe kiri bí kò máa jalè káàkiri kò máa ó ti waste time ara rẹ̀ so please ẹ̀yin youth ẹ dákun òdodo ọ̀rọ̀ là wa sọ yìí ẹ má jẹ́ ká waste time wa ọ̀rọ̀ abudari alikifari la sọ débẹ̀ o pé ó kó àwọn èèyàn rẹ̀ wọ́n gba Islam níjọ́ tí ó kú ìgbà tó kú onìkan ló wà nulẹ̀ wọ́n á ní nǹkan méjì ló fi sílẹ̀ sáyé. Si àgé tí fi máa ṣàlù àlá àti abọ́ pẹlẹbẹ ẹyọ kan tí fi ń jẹun ìyàwó rẹ̀ wá ń sunkún pé ta ni ó sùn fún àbúdá wọ́n ní ó àwọn kọ̀ọ̀kan wá ń bọ̀ nínú pápá ńjọ náà ẹ̀ tó nù wọn Abdullahi bunu Masudi wá wà ń bẹ̀ ló wá rí lẹ́kan lọ́ọ̀kan ló wá débẹ̀ ó dàbù dáàrú ní ànábì ti sọ pé yóò dárìn yóò dákú ni àwọn ló wá sin òkú àbúdàrà àlìkìfárí olólànà bí n bóhùn sọ̀rọ̀ yìí ó ní ànábì ní kó má tọrọ nǹkan kan lọ́rọ̀ ẹnìkan wà àmọ́rọ̀ ni a ní akúlalẹ̀ hákọ̀ wà ń ká nà mú ràn ànábì ní kí n máa sòdodo kódà bó bá korò ju ìwọ lọ wà àmọ́rọ̀ ni òdodo kì í pààyàn yìí máa ń láàyàn ni ìwọ gbìyànjú àti sòdodo àwọn oníṣẹ́ ọwọ́ ẹ ti gbà pé bẹ́ẹ̀ bá purọ́ ẹ̀ lè là wàláì téèyàn bá ń sòdodo nídìí iṣẹ́ ọwọ́ yóò mọ̀ sá fúnṣẹ́ iṣẹ́ ò wa wà kiri torí pé àwọn èèyàn oníṣẹ́ ọwọ́ ti gbá àwọn èèyàn jìnnà tí wọ́n bá ti wá rẹ́ nìkan tó ṣe dáadáa sí wọn yóò tún máa sọ fáwọn èèyàn yóò máa sọ fáwọn èèyàn káàkiri ó wà rí pé iṣẹ́ wà á pọ̀ lọ́wọ́ ní pé wọ́n máa kíwù ẹ ah, mi ò ráàyè báyìí mo fẹ́ lo èkó kan níjọ́ wo lẹ́ẹ̀dẹ̀ ó di next dúró dì ọ́ ni mọ́tò ń bàjẹ́ mẹkáníìkì ni ọ́ níjọ́ wo mi tún ṣe mi ráàyè mọ́tò pọ̀ lọ sọ́dọ̀ mo rí lágbájá lẹ̀ kí n tó wá bọ̀ ìwọ ni o bá mi ṣe ní ìrora yìí màá páàkì ẹ̀ lé tó bá ti ṣe tán ẹ kọ́ọ̀lù màá kọ́ọ̀lù yín ẹ bá mi tún ṣe ìtẹ́yìn bá ti lóòótọ́ wàláì èèyàn ò ní ráre iṣẹ́ wàá pọ̀ débi pé èèyàn ò mọ̀ ń sá fúnṣẹ́ ni iṣẹ́ wàá mọ̀ wá yàn kiri ṣùgbọ́n tó o bá lóòótọ́ ìgbà náà ló mọ̀ dùn ẹ ló mọ̀ á sọ̀rọ̀ ó mọ̀ wá jánu kí wọ́n lè gbéṣẹ́ fún ọ káà ẹgbẹ́ka ẹgbẹ́ wa á ṣe ń sìn torí pé àwọn èèyàn ti mọ̀ ọ́ sókù rọ bẹ́ẹ̀ náà lò wò bẹ́ẹ̀yàn bá ń ṣòwò ẹ mọ̀jà mọ̀ purọ́ tó bá jẹ́ twenty five naira ní twenty five naira ní mọ̀ purọ́ táwọn èèyàn bá ti mọ̀ ọ́ mọ òdodo pé èé ṣèrú gbá ah, àfà ẹ̀wà tẹ́ fẹ́ rà yìí ó ní kòkòrò yóò kúrò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́la yóò padà wá yóò ní ọkùnrin olódodo ni ọ̀lára ní kòkòrò wà bẹ́ẹ̀ ni òun ó rà á tòun ti kòkòrò ẹ̀ afa ah! ọ̀yọ́ ni ẹ fẹ́ràn èlùbọ́ àmọ́ èlùbọ́ yóò ti gbẹ dáadáa tẹ́ lè sa tẹ́ bá ń rò tẹ́ bá lọ lọ nìsín yóò mọ̀ dín kókó ah, yóò ní sáwọn olóòótọ́ tún kù ọ̀dọ̀ rẹ ni ó ti wá mọ̀ rẹ̀ èlùbọ́ kò rà ń bomi mọ́. Ah, àfa bàtà tẹ́ fẹ́ yìí ó kàn ṣáyìn lójú ni mo rí sọ original original ni five thousand ni eléyìí ó kàn dán lójú ni ṣùgbọ́n tẹ bá ní kí original ni lọ́dọ̀ yín ẹ̀rà kẹ lọ lò tó bá fẹ́ ra bàtà nílùú èbó kò ní ra rẹ ni ó ti rà yóò ní kí purọ́ ó ẹni bá ń nídìí òwò ọlọ́run fàlùbáríkà sówó rẹ̀. tó bá jẹ́ owó kékeré nípa àlùbáríkà ó wọ̀ ṣùgbọ́n ẹni tí èyí bá ṣòdodo nídìí òwò bó bá ṣe ń pa owó tó pọ̀ àlùbáríkà ò ní wọ̀ tánà bíbí ní àlebà ìyá àání ìdá báyìíyàna wàsọdakọ búrika fi ìbẹ̀ ìmà àwọn oníṣòwò àwọn tí wọ́n ń ta nǹkan fúnra wọn méjì tí wọ́n bá ṣòdodo tí wọ́n sì ṣàlàyé n pamọ́ sínú ọjà yẹn téèyàn ò lè fojú rí ọlọ́run ó fi àlùbáríkà sí òwò tí wọ́n jọ bára wọn ṣe ọlọ́run ó ṣàánú wa mo rò gbọ́dọ̀ àbúdárì yìí láàbìdá dúró àbúdárì parí ọ̀rọ̀ rẹ̀ ó ní wà á mọ̀rọ̀ ni allah ahof fìlà ìlà òmùtàlá ìmì ó ní ànábì pamela pé kí n má bẹ̀rù nípa ọlọ́run èébú ẹnikẹ́ni wà á mọ̀ ṣé o ti kó o má bẹ̀rù gbogbo òdodo tó ń bá rí kóhùn ó sọ wà á mẹ́rọ ni an akthura min qawli la hawla wala quwwata illa billah ó ní kí n máa sọ lọ́pọ̀lọpọ̀ la hawla wala quwwata illa billah fa innahunna min kanzin torí gbólóhùn la hawla wala nínú pẹpẹ ni àpótí ọ̀rọ̀ pẹpẹ ọ̀rọ̀ kan tí ń bẹ ní abẹ́ àlàáṣì ọlọ́run ibẹ̀ ní láhàólà wà lákùúwátà ti wá ẹ̀rí pé ìgbọ́n náà àfáàrí fábàsì mélé wàhámọ́dé tó mọ̀ sọ́lé wàhálìlá wàkábí fáàsìbí tó mọ̀ sábí wàháòkìlà náà àwọn àfa àwọn sàlàyé àwọn ọ̀nà tá a lè máa gbà láti fi máa yin lọ́hùn èyí tí wọ́n fi parí ẹ̀ ní áòkìlà máa sọ pé láhàólà wala quwwata illa billah ọlọ́run ṣàánú wa látara bẹ́ẹ̀ ọlọ́run ó gbá àwọn èèyàn yẹn dìde wọn ò ní bẹ̀rù ewu àwọn eléèbú wọn mọ̀ sódodo anabi wa muhammad eléyìí wà fáwọn àfà ibẹ̀ láti dúró lónìí anabi ni la yahqiranna ahadukum nafsahu ayyaro amran lillahi fihi maqalun fala yaqulu fihi fayuqalu lahu yawmal qiyamati ma mana'aka an kúlìtà fi kádà wà kádà fayakulu makhafatu nasi fayakulu iyaya ahaku antakọ. anábì ní ẹ má yẹpẹrẹ ara yín kẹ́nikẹ́ni inú yín má yẹpẹrẹ ẹ̀ tí ó fi wá rí ọ̀rọ̀ kan tó jọrọ̀ ọlọ́run tó yẹ kó ṣàlàyé fáwọn èèyàn tí ò wá ní ṣàlàyé ẹ̀ látara kí wọ́n mọ̀ wàá lọ sọ fún níjọ́ gbèǹdé àlìkíámà ọlọ́run ó ní kí ló dé tó ṣàlàyé fáwọn èèyàn tí ó wàá máa sọ wípé mahọ́fàtù náà ìbẹ̀rù àwọn èèyàn ní òjẹ́ ilé sọ mò ń bẹ̀rù ń náà ni ó lọ́lọ́run ó wàá sọ fún pé ìyáàyà àhàkù àǹtàkọ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ sí kó bẹ̀rù kí ló dé tó ń bẹ̀rù àwọn èèyàn tó sòdodo áyà rẹ̀ á padà ká wájú tọ́lọ́ ní wallahu ya'simuka mínà nọ́ọ̀sì ọlọ́run ó dáàbò bọ́ ìwọ sáàmà sòdodo látara bẹ́ẹ̀ ọlọrun ni àwọn tí wọn kú ònú islam tí wọn rò pé àwọn jẹ́ nǹkan pé báwọn bá ti kú ònú islam ẹ̀sìn ó torí ẹ̀ lọ́ọ̀lẹ̀ ọlọ́run lòun ó fà wọn míì rọ́pò wọn tí wọ́n ó dáa jù wọn tọ́ torí pé wallahu ọ alimu ọba tó gbá àyè lọ́lọ́run nǹkan pọ lọ́dọ̀ ọlọ́run alimu ọba onímọ̀ ni torí náà gbogbo àwa tá a jókòó ń bí ká ṣọ́ra wa o ẹlòmíà ni òun ò sì ní wá mọ́ṣáláṣí mọ́ ẹ mọ̀ ní ìsìn nígbà tó kò bá wá mọ́ṣáláṣí mọ́ ẹlòmíà máa wí bẹ́ẹ̀ o ó rò pé òun láàyè kan mọ́ṣáláṣí tí wọn bá ti wá rí ìyá ò jẹ mọ́ṣáláṣí yàmùnúnà àlékà àni àsìlámù suratul eh, Hujurat ọlọ́ọ̀lá àwọn èèyàn ń ṣèrègùn léwà ànábì lórí pé wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́ni ọlọ́run fúnra ara rẹ̀ ló lè ṣèrè gúnlé yín lórí pé òun lòún tọ́ yín sọ́nà ẹlòmíì ó jókòó yóò ní òun ò ní kírun mọ́ kí ló dé nígbà tó ń sick àwọn mùsùlùmí ò wá kírun ṣé torí wa ló fi ń ṣẹ̀sìn ni àbí torí ọlọ́run ẹ̀yìn nígbà tó ń bímọ wọn ò fún un lówó pé àwọn mùsùlùmí ò nífẹ̀ẹ́ ara wọn ìdí tó àwọn kírísítẹ̀nì sì máa bá wa propagate ọ̀rọ̀ wọn àwọn nàṣàrà wọn ni ah tẹ́lẹ̀ wá ti rí mùsùlùmí kan tó síìkì ṣe àwọn pé àwọn pásítọ̀ wọn iṣẹ́ táwọn gbà ní ẹnìkan bíi mí níjó ní nǹkan rẹ̀ dápẹ́ mọ́ gbọ́rọ̀ ìpọ̀ ẹnìkan bíi mí níjó ní ó ní kí ló dé táwọn àfáà muslim wọn ò ń ṣe dáadáa mo ní kí ni wọn ò ṣe ẹ ò sí àwọn pásítọ̀ yẹn àwọn ni wọ́n wá ń kí òun léwu mo ní wọn ò lè mọ́ wàá kí ọ èmi ò lè wá kí ọ torí pé mo níṣẹ́ màá lọ bí iṣẹ́ káago mẹ́jọ àárọ̀ tó lù màá dé níbi ọwọ́ àìlà ìgbà tí mò ń dáko màá tún lọ oko màá lọ kọko ní ìsìn tí ìdáko màá lọ lé kéwú màá lọ kọ́ àwọn èèyàn lẹ́sìn páìtọ̀ yẹn wọ́n gbà fún tó wá ṣe yẹn ní gbowó rẹ̀ lóṣooṣù kò níṣẹ́ míì ju in tí wá kiri náà nu wọ́n ní àwa ò ní dedicated preachers àwọn tá a gbà pèsè wọn nu tá à ń fún wọn lówó ẹ̀ mọ́ bu àfà àfà yẹn pé bẹ́ẹ̀ máa lè mú primary school òun náà ọ̀sán yóò kọ́ mọ́ ń kéwú wọn ò àbílẹ̀ mọ́mù tó ṣe pé ní ẹ máa ń dáwó nù gbà òun náà bá wọn dá táwọn tó sọ pé ọrọ yóò yọ lè mọ́mù lẹ́hùn gbogbo àwọn ojú rẹ bàbá lè mọ́mù ẹ̀ náà dá o sọ fún so wàá kí ọ kò lè wàá kí ọ ṣùgbọ́n pásítọ̀ yẹn iṣẹ́ ẹ̀ nìyẹn wọ́n sanwó fún un is a trained man kò sí lọ́ọ̀bì táwọn náà bá ti wá nírú àwọn ìmọ̀ọ́mù báwọn táwọn náà yìí ṣe pé wọ́n jí láàárọ̀ wọ́n sẹ̀ máa ronú ibi tí wọ́n lọ bọ̀ títí wọ́n jẹ ó ti wà ńlẹ̀ mú ni wọ́n wà máa kí ọ máa kírun nítorí tọlọ́hun àìgbàgbọ́ yí ẹ̀sìn ni kéèyàn lóun ò ṣe Islam mọ́ torí páwọn mùsùlùmí ṣe nǹkan báyìí sóhun olówó mi ó lóun ò ní donate sí mosque mọ́ nítorí pé wọn ò appreciate donation òun ṣé torí appreciation ló fi ṣe ni àbí torí Ọlọ́run ọlọ́run ní ẹni tó bá wá sọ bẹ́ẹ̀ nù yín póun ò ní sin lọ́wọ́ mọ́ torí pé mùsùlùmí ò wá kírun òun ò ní ran ẹ̀sìn lọ́wọ́ mọ́ nítorí pé wọn ò apíríṣẹ́ẹ̀tì ìgbìyànjú òun ọlọ́run ní láìpẹ́ láì jìnnà á kó àwọn míì dé tá a fi rọ́pò orú ẹni bẹ́ẹ̀ àwọn èèyàn ò wá dáa jù lọ torí wọ́n fẹ́ràn ọlọ́run pọ̀ wọn ò wá ní kí ẹnìkan ò bá bú wọn wọn ò máa ṣiṣẹ́ ọlọ́run lọ ni. wọ́n máa ṣe lọ ní wọn ò ní bojú wẹ̀yìn ó wà á dẹni yẹ̀yẹ́ ó dẹni yẹpẹrẹ mo ti sọ yín ó pọ̀ lánàá ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run níjó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run